فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم فún ọlọ́run àlékún ìkẹ́ ọlọ́run orí ajé ìjẹ́ tán ọlọ́run ọmọ bá níbuwa Muhammad sallallahu alayhi wa sallam òní ní ọjọ́ jùmọ̀ èyí tí a máa ń ṣe àlàyé àwọn àlámọ̀rí ẹ̀sìn tó nìkan sí pẹ̀lú àdìọ́kàn tá a mọ̀ sí àlàáfíìdà irú àdìọ́kàn wo ló yẹ kí ọmọlẹ́yìn ànábì Muhammad sallallahu alayhi wa sallam tó yẹ kó ní òun náà lè ti à ń ṣàlàyé. ترى عن أنقل وأن ترى فهو شيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى ترى عقيدة الوسطية عسل شرح وفاوى الفوزان حفظه الله تعالى إيتي أبل لوني هنا فضل الصحابة وموقف أهل السنة والجماعة منه وبيان تفاضلهم èyí tá Eyi ṣàlàyé lónìí ó ní fọlù sọ̀hábà ọlá táwọn sàábì ànábì wa Muhammad ọlá tí wọ́n ní sunnati wal kí sì ni sáǹdì àwọn alùsùnà nípa àwọn sàábì ànábì wọ́n bayan tafadilihim lábẹ́ báàbù yìí náà á ṣàlàyé ìjúra wọn lọ àwọn sàábì ànábì Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ sọ fún wa níjó níyìí àti alámàrí àkídà náà lọ́wọ́ ibẹ̀ láti máa rí mú kíkó tí mùsùlùmí gbọ́dọ̀ ní nípa àwọn sàábì ànábì Muhammad sallallahu alaihi wa sallam. ويقبلون ما جاء به الكتاب والسنة والإجماع من فضلهم ومراتبهم أو أهل السنة wọn máa gbà wọlé èyí tó bá wà náà alukuhani kẹrí àwọn alùsùnà gbà wọlé èyí tó bá wà náà súnà àwọn alùsùnà máa gbà wọlé wọlé jìmá àti tó wà níbi ìfẹnukò àwọn àfà min fadailihin. èyí tó bá wà nù kùránì àti súnà àti ìjìmá àlùsùnà gbà wọlé nípa kíni nípa ọlá tí ń bẹ fáwọn sàábì ànábà Muhammad wa maratibihim àti ipò tẹ́nì kọ̀ọ̀kan ní nínú àwọn sàábì ànábà Muhammad àlùsùnà máa gbà gbọ́. wa yufaddiluna man anfaqa min qabli fatih àwọn hálù súnà nínú sáàndì tí wọ́n nípa àwọn sàábì ànábì wọ́n gbà pa àwọn sàábì ànábì ìjura wọn lọ. wọ́n máa ń gbé wọ́n máa ń gbé ọlá fún àwọn tí wọ́n ń náwó sójú ọ̀nà tó lọ́wọ́ ọba kọ́bùlà fàtẹ̀hẹ̀ síwájú fàtẹ̀hẹ̀. fatihu níyà kì í ṣe fatihu Makkah òun náà ni wàhúwá sulhu al àwọn sàábì anabi sallallahu alayhi wa sallam àwọn kan ti wá before Hudaybiya wọ́n lọ sí Hudaybiya wọ́n tún ná àwọn ẹ̀ka ń sọ yìí wọ́n lọ́lá ju àwọn tí wọ́n bá ń wá lẹ́yìn wọn lọ páálù súná láti gbà náà nù. wa qatal àwọn tá à ń sọ yìí wọ́n ná wọ́n tún jà wọ́n tún jagun ala man anfaqa min ba'di wa qatal alùsùn náà gbà kí wọ́n lọ́lá ju àwọn tí wọ́n wá wá lẹ́yìn wọn lọ kọ́dà báwọn náà bá náró owó táwọn náà ná táwọn náà ti jàrú jà táwọn ajá àmọ́ bí kọ́ọ̀fù dè bí yá àwọn sàábé tí wọ́n kọ́ wá lásìkò náà wọ́n lọ́lá ju àwọn tí wọ́n lẹ́yìn lọ. bẹ́ẹ̀ bá wo bẹ́ẹ̀ bá wo mọ́tínú ẹ̀ afáwà ibùdó tèmi rahimahullahu ta'ala wọ́n kàn sọ̀rọ̀ kalẹ̀ tí wọ́n ní àwọn àfa yìí sọ̀rọ̀ fẹ́ nu gbà mí wà wọ́n mọ̀ sọ̀rọ̀ wọ́n mọ̀ sọ̀rọ̀ wà láwọn onímọ̀ ẹ̀rí wa. mo rántí gbà kan nígbà tí àwọn kọ̀wárìjì àbí kálẹ̀ pé àwọn tẹ̀kfíìrì àwọn tẹ̀kfíìrì yóò ní tẹ́rẹsẹ̀ dé ìlú wáyà yìí. àwọn àfa yàtú na ìdára ì wọ́n mú àpò àlọ́ àwọn àfa wa àwọn àfa wa ń lọ nígbà yìí àwọn àbíkà kọ́ àwọn àfa wa Nàìjíríà nílẹ̀ Yorùbá ní south west wọ́n wá mú àkùwálù àwọn àfa wọ́n mú wọn wá lórí pé àní dídá ńkọ́ ó jura wọn lọ. àwọn pípú yìí wá ní pé ẹ̀rí la ń lọ́dọ̀ tà nígbà mo wá ní tíra kan lọ́wọ́ ẹnìkan jọ kan tíra ẹni tí mo bá tíra lọ́wọ́ ẹ̀kọ́ náà ń bí díà ni kì í ṣe ń súnà ọ̀pọ̀ tó fẹ́ràn ọmọ kátí àwọn afáà súnà pọ̀ nínú tíra yìí wọ́n ṣàlàyé àwọn súnà àwọn bídà wọ́n á pe bídíà kan ní bídíà tún àwọn náà ṣàlàyé pé bídíà ń kọ́ ojú àwọn lọ tàlàfà wọ̀tí wọn ni mẹsìlú gẹ́gẹ́ bíi bídá tó mẹrìwá níyà bíi bídá tó bídá mẹrìwá nù afa yi wa mú hadith mẹrìwá nù wá Allahu akbar sírú àwọn kan táwọn afa náà fi sọ náà nù so àwọn afa sunna wọn gbé ọlá fún àwọn sàábẹ ju àwọn lọ wọ́n ní àwọn tó jẹ́ àwọn alùsùn náà wọ́n gbà pé àwọn tí wọ́n wá before Hudaybiya tí wọ́n jagun kọ́sì tó ná wọ́n lọ́lá jù àwọn tí wọ́n wá lẹ́yìn Hudaybiya lọ. kí ló ń pè ní sulh Hudaybiya? òun náà ni ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ àwọn mùsùlùmí ní Madina lẹ́yìn ìgbà tí wọ́n dé Madina tán tí wọ́n lé wọn kó Maka wọ́n á fẹ́ lọ sí Maka wọ́n fẹ́ lọ sí ọmọrọ wọ́n fẹ́ lọ sí ọmọrọ ń bẹ̀ ní gbogbo àwọn sàbẹ̀ dùn inú wọn dùn nígbà tí wọ́n dé àyè tó pè ní Hudaybiya yìí òun ni wọ́n kọ rìsálà sí àwọn ará Mẹ́kà tí àwọn ń bọ̀ wá àwọn òsì bá ti jà wá o àwọn ń bọ̀ wá ṣe ìbáàdà ni wọn ò gbà fún wọn wọn ò gbà fún wọn ibẹ̀ là nẹ́bí sallallahu alaihi wasallam lọ́dúnrán ní kálukú wọn tẹ ẹ̀pẹ̀rán tó ìṣẹ̀lẹ̀ yẹn náà pè ní fòdèbíyà títà lọ́kọ́ nìyẹn. wọ́n ní wàyí fọ́dìlúùnà al-muhajirin ala al bó ti gbọ́rọ̀ ilọ́kàn gbogbo mùsùlùmí nù wọ́n ní àwọn hálù súnà wọ́n gbé ọlá fún àwọn muhajirun lérí àwọn ansar gbẹ pé àwọn alùsùn náà gbà pé àwọn muhajirun wọn lọ́lá ju àwọn ansọ́rù lọ bíbo bó ti gbóyún lọ́la mùsùlùmí nù. àwọn náà ń pè ní muhajirun ọ̀lẹ̀ ansọ́rù àwọn tí wọ́n bá nẹ́bì tí wọ́n bá bẹ̀rẹ̀ síláàmù ní maka tí wọ́n fi jọ gbéra tí nígbà tí ara tára fi ní wọ́n tán lọ fi rọ sí Madina àwọn náà ń pè àwọn tán gbẹ́sìn wọn sá láti Mákà lọ sí Madina àwọn náà ń pè ní al-muhajirun àwọn ansor àwọn làwárà Madina tán gbà wọn láàyè kí ló fi lọ́lá jù wọn lọ òun náà ni masakọ ìnira táwọn sọ̀hábà ara Madina ara Mákà bá pàdé táwọn ará Madina ò bá rẹ́ pàdé náà ni ìnira náà ni anabi sallallahu alaihi wasallam sọ náà rẹ̀ pé àwọn tí àgọ́mù nọ́ọ̀sì bàlá àgọ́mù nọ́ọ̀sì bàlá àwọn tí wọ́n máa rí àdánwò jù nínú àwọn èèyàn al-anbiya anabi ni àwọn anabi ọlọ́ọ̀ni thumma al-amsal fal-amsal lẹ́yìn náà àwọn tó bá tó tẹ̀lé wọn níbi ìmánì so àwọn àwọn ará maka àwọn mùsùlùmí maka muhajiru wọ́n fara wọ́n rí nira. lọ́dọ̀ àwọn arụsụ na àwọn Awọn nígbàgbọ́ pé ibi anna Allaha lára àgbàgbọ́ wọn ni pé dájúdájú ọlọ́run ọba Allah qala li ahli Badr pé ọlọ́run ọba látẹnu ànẹ́gbà Muhammad ń sọ fún àwọn tí wọ́n àtẹ́ndì ogun Badr wa kanu òbẹ́dà àwọn táà ń sọ yìí bíi wọ́n gbà pé ọlọ́run sọ pé ẹ̀yin màlú máa ṣe ìtàn fàkọ́d gọ̀fọ́tù lakum ọlọ́run ọba sọ bá ń fún wọn láti rí ahọ́n ànábì Muhammad sallallahu alayhi wa sallam pé ẹ̀yin tẹ́ ẹ jagun bá dé ẹ̀yin màlú máa ṣe ìtàn ẹ̀wọ̀n kan la ilaha illallah máa ṣe tó bá wù yín ẹ̀yin fèrè fàkọ́d gọ̀fọ́tù fàkọ́d gọ̀fọ́tù pàápàá èmi ọlọ́run ti forí jìn yín ẹja máa dogun tá ń wí yìí o ó níbi tápàdà darí ẹ̀ sí o. tóra àwọn kan bẹ lónìí àwọn gbà pé àwọn sàábì ànábì Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn ìgbà tí ànábì kú láyé tán ọ̀pọ̀lọpọ̀ ti di káfìrí làwọn àwọn àtọ́wọ́n pé gbogbo ọ̀tẹ̀ ní káfìrí nítorí pé díẹ̀ máa yọ ọ́ lẹ̀ nígbà tá à ń sọ àwọn sàábì tó máa lé ní one thousand táwọn ayọ̀ méje mẹ́ta lẹ́nu wọn pé àwọn nìkan náà ni mùsùlùmí ṣe pé almost gbogbo àwọn sàbẹ̀ nìkan fèrè nù yẹn lọ́dọ̀ tún wọn. àwọn rèé o nínú àwọn sàbẹ̀ ànẹ́bí àwọn tó ń jagun bá dì ní o olúwa ni ẹ máa ṣe bó bá wù ẹ̀yin mo kúrì yín ọkọ̀dé gọfọ́tò lọ́kàn pàápàá mo ti foríjì yín ẹ wá wọ àwọn sàbà náà tó ti bẹ́ẹ̀ náà wọ́n jìnà sí ẹ̀ṣẹ̀ tòun bọ́lọ̀ sí ní ká máa ṣe tó wù wọ́n gbogbo náà máa ń ṣe lọ́wọ́ básìkò òun bá tó wọn àfilẹ̀ wọn ò wò hàn jọ kan kán ò ní kí wọn àwọn sàbí alẹ́ Muhammad sallam wa bi annahu la yadkhulu an-nara ahadun báyìí tahta tahta lára nǹkan táwọn alùsùn náà nígbàgbọ́ lórí ni pé kọ́dà ń bẹ́ẹ̀ nù àwọn sàhábì àlẹ́bà Muhammad àwọn tọ́lọ̀ ọba sọ ń pa wọn pé àwọn eléyìí wọn ò ní wọ iná ọlọ́run ọba mọ́ àwọn wo àwọn tí wọ́n ti bí àfa nẹ́bà Muhammad tahta aṣajara lábẹ́ igi eléyìí náà rí fà sínú Hudaybiya mutabakun ali hadith tó gbọ́ tó gbọ́ ìwà hadith Bukhari àti Muslim ni láàrin bẹ́ẹ̀ ni kásáré yẹn jẹ́ àwọn kankan ó sì ká náà gbọ́ rẹ̀ káwọ́ padà wá fẹ́ dà ó kó kí dàmú wá fẹ́ bá wa pé àwọn kan ṣe bí àfa nẹ́bà Muhammad sallallahu alaihi wasallam kí ni ìtumọ̀ bí à. bí ìyẹn bá fẹ́ gba ìsìláàmù lásìkò ànẹ́bí sallallahu alaihi wasallam bí àwọn ti fa ànẹ́bí bí àgbà fún ọ ìtumọ̀ bí àánú. àgbà fún ọ pé a máa tẹ̀ láti ọlọ́run látara rẹ ànẹ́bí wa gbọ́ kalẹ̀ báyìí. àwọn àwọn akọ́wọ́ lé ọwọ́ ànẹ́bà Muhammad àwọn tó bá fẹ́ wọnú islam gbà náà nù. àwa ní àwọn eléyìí àwọn sọ̀hábà yìí wọ́n ṣe bí àpá ànẹ́bí tahta ṣàjàrọ̀ lábẹ́ igi. àwọn ẹni yìí náà ànẹ́bí kọ́ ọkọ̀ mọ̀dínà ni o wọ́n ti di mùsùlùmí tẹ̀tẹ̀lẹ̀ wọ́n ti di bí àpá ànẹ́ Muhammad irú bí àwọn wọn tó ń ṣe fún ànábì sallallahu alaihi wasallam tí ń délẹ̀ kejì ó délẹ̀ kejì àwọn yẹn sùn máa ń gbàbẹ̀ bí táwọn ti gba ìgbà ọwọ́ wọlé nù pé èyí tó lè gba àwọn séwù wọn máa ẹ gba ọwọ́ lọ́wọ́ séwù lẹ́yìn ìsìláàmù tó pa gbogbo àkọ́kọ́ wáta àwọn àkọ́kọ́ wa gbọ́wọ́ sẹ́yìn tẹ́ gbọ́wọ́ lọ́wọ́ séwù nì ẹ̀yìn lọ́lá ju àwọn tí tí ò gbọ́wọ́ lọ. mo ti gbọ́ mo gbọ́ wà sí ìjọ kan ìgbà tí wọ́n fi ń ṣe kíní kan tàṣọ́wọ́ fún lẹ́yìn lẹ́gbọ̀n mi èyí ń dààmú wàláhì àdìsí Buhari ló mú wájú ọ̀nà pé àwọn tí ò bá ti ẹ̀dá irú ọwọ́ irú ọwọ́ wò làwọn àdìsẹ́bà tàbí ànábì tó gbà tí wọ́n yẹ ṣe mùsùlùmí tẹ́lẹ̀ ni. ìgbà jẹ́ pé mùsùlùmí ni wọ́n kọ́dà tí àwọn ọ̀nà ànábì sọ́lá irú ọwọ́ wọn tó ń gbà. òun ni òfin da báwọn afábá sọ fún wa pé ẹ mẹ́jẹ̀ àwọn agbọ́wà sí àwọn ẹ̀ńbí dé à ẹni bí ìbá ṣe ń súnà àìgbọ́wà sí wọn tó bí ọ̀nìmọ̀ tó fi yanjú ẹ ẹ fà wọn àfáà alẹ́ kan máa gbọ́wà sí wọn àwọn àfọwọ́n yanjú ẹ. ọlọ́run láwọn tí wọ́n Eh, àwọn tí wọ́n wà níbi ṣídéyà yìí ọlọ́run ti forí jì wọ́n irú bí àwọn onífẹ́ àníbi sọ̀sọ̀lá nígbà tí wọ́n débi Hudaybiya wọ́n fẹ́ wọ́n ti kọ́ lẹ́tà àbí wọ́n á fi ran náà Osman bin Affan àwọn àwọn ọgbẹ́ tó máa nàfi ran Osman ni alẹ́ bí tó ọlọ́run ìní mọ́lẹ́tà yìí lọ́wọ́ ẹ̀sìn rẹ lòmí wọ́n ní kí ló òun nẹ́ẹ̀rí kankan tó lè gbìyà wọn bẹ́ẹ̀ sì ni àwọn ẹ̀sán pé ní àsọ̀bíyà ní ti bẹ́ẹ̀ ti pẹ́ o àsọ̀bíyà yìí ni òjé kánra níbi pa tribalism òun ló fi jẹ́ pé bẹ́ẹ̀ nìkan kama fi yẹ dìde ńjọ́ náà tó lọ bá nẹ́bì tó pa ogun ṣẹlẹ̀ sẹ́lá àwọn fámìlì ànẹ́bì tí wọ́n làwọn gbàdà nẹ́bì náà wọ́n dìde wọ́n dìde pé ah, ẹ̀sìn lè pamọ́ wa kò tẹ́ àwọn ọlọ́run òun lẹ́fi wá pa àṣẹ nítorí bóun láti wá ṣe sí bá ti máa mọ wọ́n dúró náà nù lẹ́fi wá wá pọ̀ pẹ̀lú gbogbo apáta wọ́n á yọ ẹnì kọ̀ọ̀kan nù bílé kan ẹnì kan nù fámìlì kọ̀ọ̀kan nù kọ̀ọ̀bá ẹ̀rì wọ́n yọ wọ́n gbogbo àyè lájọpọ̀ ànábì àwọn àwọn ni tí àwọn fámìlì ànábì ó dìde sí so yẹ ni Usman ní pé òun lẹ́bi lọ́kàn lọ́hùn wọ́n mọ́ ọ̀lọ́ tí bá rántí dáadáa wọ́n á gbọ́ pé wọ́n ti mú mọ́ ọ̀lọ́ ànábì àwọ̀ yàyín o ogun láti bá wọ̀ bẹ̀ ànábì wọn sọ pé yá ta ni ó bá mi wọ̀hún gbogbo ẹ bá àwọn náà lẹ́bi lọ́rùn ìgbà tó wà dọ́nù tó wà yarí pé nípa ẹni kankan o pé àwọn mọ̀lẹ́bí mi léyìí o tí tẹ́bí wàá gùn òyìn àmọ́ àwọn ọmọ adáná tó lé àwọn mọ̀lẹ́bí mi lànà ìjọ pé yá ta ni ó bá mi ja ogun bí wọn ni òun náà sì bí àfa ànábì wọn lélẹ́rí o sallallahu alaihi wasallam tòun ò tún ọwọ́ kankan gbà èyí ń gbọ́ kankan lọ́wọ́ síwù kankan tó ní ọmọ ọmọ náà nínú àwọn ìdánwò lónìí yẹn. ẹ wá ra àwọn sọ̀rọ̀ àwọn ọjọ́ náà ẹ́ irú àwọn bẹ́ẹ̀ àwọn alùsùnà gbà pé ọlọ́run ọba ti yọ́nú sí wọn. kama akhbara bihi nabi sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bá ti fún wa ń rún wọn àdìsẹ́ wa ní Bukhari wa ní Muslim bal laqad radiyallahu anhu wa radu anhu àwọn tá à ń sọ yìí ọlọ́run yọ lóṣù àwọn yọrọ sọlọ́run wa kanu akthara min alfi wa rubu'miya àwọn tó wà mẹ́jọ náà wọ́n lọ bí one thousand four hundred wa yashhadun bil nínú sáǹdì àwọn alùsùn náà àwọn alùsùn náà jẹ́rìí pé àwọn kan wọ́n wo àlìjánà pé ọmọ àwọn kan kọ́ ọmọ àlìjánà ni wọ́n pé àlìjánà tí wọ́n ti dájú. àwọn alùpùpù náà jẹ́rìí bẹ́ẹ̀ pé ń bẹ́ẹ̀ nù àwọn sọ̀hábà àwọn tẹ́lẹ̀ pé àlìjánà tí wọ́n ti dẹ́nu yìí ó ti dájú. liman shahida lahu rasulullah sallallahu alayhi wa àwọn táà nẹ́bí yọ pé ọmọ àlìjánà ni wọ́n. àwọn táà sọ yìí wọ́n ojú ẹ wá wo àwọn sàgbọ́n ti pọ̀ tó ẹni tá ànábì ò bá sọ pé ọmọ àlìjẹ́nà ni àgbọ̀n pé ọmọ àlìjẹ́nà ò nínú àwọn sàájú gan náà. bí ó ṣe lẹ́tọ̀ọ́ nínú ṣẹ̀ríà kẹ́nìkan máa ha iná pé lágbájá ọmọ lágbájá ọmọ náà ni o bẹ́ẹ̀ náà lẹ̀ gbọ́dọ̀ pé ẹnìkan lọ́mọ àlìjẹ́nà àfẹnitọ́lọ́ àtàlẹ́bà pẹ̀lú ọmọ àlìjẹ́nà ẹ̀ gbẹ́lọ̀ kan lẹ́nìkan lọ́mọ náà àfẹnití ọlọ́run àtàlẹ́bà pẹ̀lú ọmọ náà abúlé abirin mọ́gílápẹ̀ ẹ́ eh? ta ló pẹ̀lú wọn lẹ́jọ̀ máa síbàdí ṣe yìí so wọ́n láwọn gbà pé àwọn ẹni yìí ọmọ àlìjẹ́nà ni wọ́n débi àwọn mẹ́wàá àwọn mẹ́wàá kan wà nínú wọn Thabit bin Qais nínú sàmà wa ghayruhum nínú sọ́hábà nínú àwọn àmì àwọn ni òkàṣà òkàṣà náà wà nù wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wayukiruna bima bima bima tawatara bihi naql عن أمير المؤمنين على نعم على آه، انا أمير المؤمنين علي بن أبي طالب رضي الله عنه وغيره من وغيره من أن خير هذه الأمة بعد نبيها أبو بكر wọ́n láwọn alùsùnà nínú mú ونقول fún wọn ni pé wọ́n fi rinlẹ̀ gẹ́gẹ́ bó ṣe látọ̀dọ̀ ali onápínlẹ̀ abẹ́rẹ́ mọ̀mìnín àtàwọn míì náà wọ́n sọ pé anna khayra hadhihi ummah ali sọ ali gba ìwáyà wa bẹ́ẹ̀ ìwáyà wa látọ̀dọ̀ ali àtọ̀pọ̀pọ̀ àwọn sàábé àwọn alùsùnà lára àgbàgbọ́ wọn ni pé ntí ali sọ yìí wọ́n gbà bẹ́ẹ̀ bí kò ti rí nù gbogbo ẹgbẹ́ ti jẹ́ mùsùlùmí gbọ̀ngàn gbà bẹ́ẹ̀ kí nìkan náà anna khayra hadhihi ummah. ẹni tó lóore inú àlùmọ̀ yìí báàdà nàbí yìhà bàbá yọ ànábì àlùmọ̀ yìí kú títí Muhammad ẹ̀yọ̀ ànábì kú àlùmọ̀ yìí ta ló tẹ̀lé ànábì níbi gbogbo àwọn sàárè wà pé Abubakar Abubakar Ali wọ́n gbà pé ẹni tó tún lọ́lá sí kejì nínú àlùmọ̀ yìí tábàyọ̀ ànábì kú ọmọrò ló kù. ẹ wọ́yọ̀ sẹ́lẹ̀ sóònà bí Usman wọ́n fi Usman sẹ́lẹ̀ kẹta wá yọ̀bẹ̀ọ́nà bí Ali àwọn yọ̀bẹ̀ọ́nà bí Ali wọ́n gbà pé Ali òun ni ẹlẹ́ẹ̀kẹrin níbi alọ́lá àwọn sábíà níbi lọ́lá jù bá ti tó nù. Abubakar ẹ̀hẹ́n thumma Umar thumma Usman thumma Ali bẹ́yẹn bá wá gbé bẹ́yẹn bá ní Ali ẹni bá sọ pé Ali ó lọ́lá ju àwọn yòókù lọ gbogbo tàbí máa ń pa fún ọ mọ́ lẹ́sìn sí eré ìbú ẹ̀dá nù àwọn ṣé àlè yòókọ̀ dèlú ní Ali alágọ̀ wọ́n gbé ọlá fún Ali ju àwọn yòókù lọ wọ́n wá láwọn àtàn ẹgbẹ́ tó máa gbé tàkàlẹ̀ báyìí wà lá inú àwọn tó sòrò jókòó ti láyé àwọn ṣíyà ni wọ́n tí à ń pa tàn tí à ń pa ìtàn ṣe pé ìtàn sì rèé ó wà lára nǹkan tó yẹ máa fi ń kọ́mí àwọn èèyàn pé sẹ́rílẹ̀ yìí ilẹ̀ ilẹ̀ egi bàbá alájì kìíní àwọn náà lọ yìí bí bá wá tẹ̀lé àwọn náà lẹ̀ ó ti á lọ sí sílẹ̀ táwọn àbáyé wò wọ́n. Ah, àwọn ènìyàn pọ́ǹtì ìdí bẹ́ẹ̀ mi tán náà síbà nìsí àwọn kan fi rọ́kún o gbogbo mùsùlùmí gbọ́dọ̀ gbà pé bá a ti tó yìí lẹ́mọ̀ tó bẹ́ẹ̀ ti tó yìí kọ́dà bẹ́ẹ̀ bá máa dákọ̀ wọn wọ́n ní bẹ́ẹ̀ ti máa dákọ̀ wọn náà ẹ̀gbọ́n ṣàṣìṣe ti Abubakar ẹ̀hẹ́n ọfẹ dákọ àwọn tàbí ànábì bọ́ ti gbénu ọba abadẹ́lẹ̀ kẹrin ọba abadẹ́lẹ̀ kẹrin látẹ̀lẹ̀ karùn mọ́ tó bá ti wọ̀ pé Abubakar ẹ̀hẹ́n Umar ẹ̀hẹ́n ẹ̀dá kan jíkà àwọn ọmọ bẹ́ẹ̀. wọ́n gbà pé àwọn tí wọ́n lọ́lá jù náà lè wọ́n yìí nù number one first grade kò sẹ́ni tó tó àbákì lọ́lá mọ́. ẹni tó tún tẹ̀lé ń bi ìlọ́lá ó mọ̀ ló tó kù. ẹni tó tún tẹ̀lé níbi ọ̀lọ́lá ta ló kù. ànábì number one tó pé àlùmọ̀ yìí ta nọ́mbà wọ́n eléríire ànábì ni lẹ́yìn náà yóò dà fún ọ lẹ́yìn náà lẹ́yìn náà lẹ́yìn náà barakallahu fik yóò dà fún ọmọ yìí ẹ̀mí rẹ̀ wà ní àyè àtàrà rẹ̀ mhm. wọ́n wá ní kàmẹ́dẹ́lẹ́tì àléhìl àtàr wọ́n ní tá a sọ yìí wà láìpẹ́ sọ̀rọ̀ lásán ó lẹ́rìí. وكما أجمع الصحابة على تقديم عثمان في البيعة gẹ́gẹ́ bí àwọn sàábì ànábì tí wọ́n sọ pé wọ́n gbé wọ́n gbé eh, Usman síwájú níbi pé káwọn ti bí àfún ma anna ba'du ahli sunna tó ń bójú pé ń bẹnu àwọn apá kan náà àwọn ahli sunna o káànù kọ̀dìkítàlà fún wọ́n máa ń ṣèyapa sí Usman nípa Usman wa Ali àti Ali radiyallahu anhuma ba'da ittifaqihim nígbà tí wọ́n ti fẹnukò pé ala takdimihi Abubakar Abubakar wa Umar ayyuhuma afdal faqaddama qawmu Usman wa sakatu bàbá yọ abákìtà yọ ọmọ rù ta ló tún kù mọ́ àwọn kan. wọ́n gbé ìsúmọ́nà síwájú náà àfa wàsá kàtù wọ́n adákẹ́ wọ̀rọ̀ bẹ̀rù àlè wọ́n lálẹ́lẹ́ kẹrin kọ́dùmọ̀ kọ́mù àlìyà àwọn kan máa ń gbé àlè sódì kìíní ọkọ̀mọ́ tọ̀wọ́kàfù lakum istaqara ahlu sunnati ala taqdimi Usmanu thumma àmọ́ gbogbo àwọn sunna lápapọ̀ jùmọ̀ hóró wọn wọ́n gbà pé kọ́ ó ní ọlá ju alì lọ ọdí aláwòtá láàrin àwọn ṣíà kátó kágbé àìdíẹ̀ gbogbo tá a sọ látòkè délẹ̀ àwọn ṣíà tako gbogbo tá a kò sí àyè látòkè délẹ̀ fẹ́ẹ̀rí kò tẹ̀ nídìí káwọn tó máa kankan máa pé ẹnìkan lọ lájẹ ẹnìkan lọ ẹnìkan lọ àní wọ́n ní gbèbè nínú wọn wọ́n ní gbogbo àwọn sàábì àná Muhammad àwọn náà gbà pọ́lọ̀ ti yọ ọ́nà tí wọn ò ní kọ́ o àmọ́ gbà tá a lè bẹ̀ láyé ni gbàtánà bí ń bẹ láyé lọ́lọ́run ti yọ́nú sí wọn sọ gbàtánà bí ti kú tán kò sí yọ́nú mọ́ kí ló dé wọ́n tó pé wọ́n yí pinnu ànábì padà sẹ̀rí tán o ẹ dákun ta ni wàá gbọ́ ta ni òjòmọ lẹ́yìn ànábì gidi tí ó ní àwọn kan yí pinnu ànábì padà lẹ́yìn rẹ̀ ẹ dákun sáwọn sábẹ́lẹ̀ dánwẹ́ o àwọn sábẹ́ mọ́ àwọn kò sì sí mọ́nàmọ́ná lọ́dọ̀ wọn ètò wáyà lónìí wọ́n láwọn sàábé wọ́n ní àwọn wọ́n ní wọ́n ti sàbòsí fún Ali ní tó sọ wọ́n di káfìrí gan nù o wọ́n ní wọ́n ti sàbòsí fún Ali pé Ali lẹ́ni àkọ́kọ́ tó yẹ kó jẹ́ kó jẹ́ khalifa lẹ́yìn ànábì kan tó máa pin àwọn tó bá lè kéré sí wọn wọ́n sì wọ́n sì sàbòsí fún òun ló fi jẹ́ pé àwọn ṣéyà wọn ò nígbàgbọ́ nínú àlùkùránì tí ń bẹ lọ́wọ́ wa lónìí wọ́n gbà pé wọ́n ti yọ àwọn kankan kó ń bẹ àwọn olókojọ́ abákiri olókojọ́ wọ́n láwọn abákiri wọ́n ti yọ àwọn kankan kó ń bẹ nígbà tí wọ́n kojọ́ wọ́n yọ kó. àmọ́ wọ́n ti bí Àlì rí àwọn sọ̀hábà wọ́n lè wọ Àlì àdéjì ẹlọ́lá wà ní wọ́n ní ǹjẹ́ anabi sallallahu alaihi wasallam sófin kankan pamọ́ sọ́dọ̀ rẹ̀ nínú àyà Qur'an tí ò sínú Qur'an takojọ aa ah, ah, ah, ní kò sí kankan o wọn ní kò sí kankan o àwọn súrà tó pọ̀ wọn ní labáfi di ọgbọ́n mẹ́ẹ̀ wọn ní àwọn súrà tó ní àwọn súrà wọn kò súrà kan ní súratul súratul wilaya súratul alwilaya súrà yìí òun ló gbèsè fún ali direct bí n bá ti kú bá bí n bá ti kú báyìí ali ni kò tẹ́ẹ̀kì kò tẹ́ kópa bísú àyè wọn náà bá kiri wá eh, ẹ eré òfin fọwọ́ o wọn kàn yọ kú òní wọn yọ kú gbogbo eléyìí ìtajà pé kàn náà nù yóò bá sì lẹ́ni tí yóò bá jẹ ogún kógún gbọ́dọ̀ máa wí ní pàtàkì tán ìtàkìtà làwọn ṣe àǹpa o ẹ má jẹ́ adé tọ́ wọn o ẹ ti ká jìnnà sí wọn. kọ́dà àwọn ṣe àgbà pé ẹni tó ya eléré bújú inú àlè ọmọ yìí lẹ́nu wọn ni o wọ́n ní kèfèrí wọ́n ní kèfèrí ní gírèdì <laughs> wọ́n ní bẹ́ẹ̀ bá máa ń jọba kèfèrí wọ́n lábàá kí ló jẹ́ la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wa sallam wọ́n ètò àbákí púpọ̀ ju àwọn yòókù lọ ìkórira bákìrì lọ́dọ̀ Aisha o ìyàwó ànábì Muhammad àtọ́lá Aisha ẹsẹ̀ mọ̀lẹ́bí ànábì kò sí lára àwọn mọ̀lẹ́bí tí wọ́n kà ní Kùránì Aisha ò sí bẹ́ẹ̀ ẹlọ́kùn bí ìyàwó yóò bá sínú ẹbí yàn tàbí wàá wà ní bàbá bẹ́ẹ̀ máa ká ẹbí mi lónìí ẹni tó kọ́ ká tàbí kọ́ ká bàbá àtẹ̀mí ẹbí ti ọ̀tọ̀ ni bàbá àtẹ̀mí àti ìyá mi àwọn ọlọ́jọ́ kéèyàn wá láyà pé àwọn ìyàwó ànábì ò sínú ẹbí ànábì ṣe pé kò mẹ́kì sẹ́ǹsì ìyẹn ló fa Imam Muhammad rahimahullahu ta'ala wọ́n lọ máa lè gbogbo ẹni bá sọ pé Aisha kì í sínú mọ̀lẹ́bí ànábì Muhammad kò sínú ẹbí ẹ̀ wọ́n lọ máa lè ní ẹni bá kìí mùsùlùmí wọ́n àzùwájú wú ummahatuhum wọ́n láwọn ìyàwó ànábì ọlọ́run bẹ́ẹ̀ o ẹ ayé náà gómẹ wọ́n ní ẹ̀rọ àwọn ìyàwó ànábì àwọn nìyá yín àwọn ìyàwó ànábì ìyá yín kọ́dà yìí tí ò bímọ nu wọn àyíṣà ilé jùlọ o àyíṣà kílò náà ìyá yín ni wọ́n ọlọ́run òyò kankan kò nu wọn tó ń tó pé àwọn ní mọ̀lẹ́bí ànábì Muhammad sallallahu alayhi wa sallam àwọn ṣíà wọ́n kóra bá kìdébi pé wọ́n ní àwọn ìpè kan wọ́n ní eh, kí làwọn ń pè kí làwọn ń pè àdúrà táwọn ń sọ ìwé tìrì ìdíyẹ wọ́n lé kùnúùtù kan lọ́dọ̀ àwọn ṣíà special kùnúùtù ni ẹ̀fẹ́ pàpánù ó jẹ́ di òtútù mọ́ ilá ìtẹ́ panù àmọ́ ẹ̀bọ́ sí àyè àfáàdù àlímù mẹ́mẹ́ o ẹ wá ẹ fi lẹ̀ ẹ bó bá tí wá ti sọ iná ẹ̀wọ̀n bọ̀wáyà rẹ̀ <laughs> ẹ má tẹ̀yìn mọ́ ẹ ti tàn kàlùbà náà àwọn ṣíà ní àlùkùnútù kan fún special fún Abubakar Siddiq ìpè ní mẹ́mẹ́ o tí wọ́n máa ṣépè fún un mo wo kílípù kan ẹnìkan ṣẹ̀gbà lọ́kọ̀ ṣíà ni wọ́n ní ẹgbẹ́ kékeré bá ṣẹ̀gbà síláwọ́n ní kò sí àṣeyádù àṣeyádù anla ilaha wa anna muhammadu rasulullah orí títí wàá sínú wa anna adiyya wa anna adiyya waliyullah. وبرئت من أبي بكر وعمر وعثمان وعائشة ìsìlámù náà nígbà wọn. àmọ́ mo bọ́ pápọ́sẹ̀ pápátá náà lámà rí pátápátá tó kéde lẹ́ẹ̀kọ́ sí kankan láàrin mi àtàbákìrì eléyìí ibú èèyàn ni. níjọ́ tó ń gba ìsìlámù tiẹ̀ ìsìlámù tán fóun nu àwọn náà ti láwọn afáyàn sínú ìsìlámù. wọ́n ẹnìkan ní sọ̀kan ọjọ́ kan wọ́n ilẹ̀ lábáwọ́ ló ń ṣẹlẹ̀ o wọ́n ní ẹni yẹn ó gbé ọmọ kékeré ń bá ṣeré ṣíà ni ẹ̀ka àwọn lábáwá ti fẹ́ràn ọmọ kékeré ọmọ kìsì ẹ̀ ń wọ́n bá ṣeré ẹsẹ̀ kan ní wọ́n lẹ́yìn wọ́n wá bèèrè ọmọ pé ma ismuhu wọ́n ní ismuhu Abubakar ismuhu ó kàn jọ ọmọ wọn lẹ́nu ó pè ọmọ kékeré mọ́lẹ̀ ọmọ tí wọ́n bá tẹ́tẹ́ ó sì jẹ́ wọn lẹ̀ tó wọ́n ní wá dájú kan pé làánàtò láàlẹ́jì wọ́n mọ̀ yí ọmọ kékeré ní sílẹ̀ fún ibi dandan lọ́kùn máa bá wọn máa yí wọ́n làánà lọ́hùn máa sàmáka àbàbàkì eléyìí ibú tó sọ bákì náà lálọ́kọ̀ ọ̀bọ̀ náà bí táwọn ṣe àkórira ṣé sábàkì lọ ẹ̀kẹ́ àkórira láyé àbàkì tí àwọn ẹni kó sì máa jáde lẹ́nu wọn abakiri kéèké abakiri kọ́mọ àlìjẹ kọ́mọ náírà abakiri. nínú àwọn òkì kan fún abakiri sidik wọ́n ní òsàkùrẹ́sì ni abakiri <laughs> eh? òsàkùrẹ́sì àti umar ẹ̀wọ̀ ara afọ adani àti aisha nínú àwọn ìyàwó àná muhammad àwọn méjì náà kórìíra jù. sẹ́pẹ́ àwọn tó máa ń gbọ́tọ̀ wọn náà ibi tí wọ́n ti fọ́ra nu ó ti já àwọn méjì ó ti já àwọn méjèèjì Aisha ọmọ ta lòun ọmọ Abubakar lòun Afsọ nǹkan ní tó fata Afsọ ni pé ọ̀dọ́ rẹ̀ náà kí ìkùkùrà rẹ̀ sí wọ́n ti lè gbé sọ́wọ́ ní tó fati ẹnu àwọn ẹ̀wà rí wọn ní Aisha tiẹ̀ wà kìzíìrù Quraysh àwọn kìzíìrù umat Muhammad wọ́n ní àlùmọ́ ànábì wọ́n lẹ́lẹ́dẹ̀ tí wọ́n ẹlẹ́dẹ̀ wọn láìsà ajá wọn ni afọ wàláyé ṣíà àwọn àáfàá tẹnukù wọn ni àwọn ṣíà ò kí ń ṣe mùsùlùmí ó gbogbo tí wọ́n ṣe yìí ó tó káwọn pé wọ́n ṣe mùsùlùmí tó pé wọ́n takò ọ̀pọ̀lọpọ̀ àyà tó pọ̀ wọ́n sì takò ọ̀pọ̀lọpọ̀ àwọn àdìsí lọ́làbíà nínú òfin ẹ̀sìn ẹni bá takò àyà kan Al-Qur'ani fàwọn káàfin àwọn ṣíà ti òmùmẹ̀hìn kò fáàlù lápapọ̀ wọn là ń sọ jùmọ́ o gèfèrí ni wọ́n. àmọ́ bàbá wa pàdé ṣíà pé kílẹ̀ yín kò ní ṣíà lòun aliwa káfíru wọ́n ṣe hmm, alámínú o àwọn àfáàfẹ́ ló kò ní wọ́n ní ṣíà àtàwọn amáríyá àwọn èsì mùsùlùmí. tábà bá pàdé ṣíà kan àbí ṣíà ti ń lẹ́yìn ṣé gèfèrí ni àbí mùsùlùmí ìdájọ́ kí lágbèrè lérí àwọn pàdé ahmadiyya pé ìgbéyàwó gbèrè lérí wọ́n tábà ń pàdé àfọwọ́dù wọn a máa kà wọ́n kún mùsùlùmí tí táàbì mọ́tò náà síkẹ́ni tó gbé lọ́wọ́ bí ọ̀rọ̀ àwọn súfì náà ni a lè fi àwọn súfì ní gègé yìí súfì mùsùlùmí ni wọ́n o ọmọ ìyá wa ọmọ ìyá wa ni wọ́n di iman àti kàkọjá o mo tó tó wí bá àwọn súfì tìjàníyà kọ̀dìríyà ọmọ ìyá ọmọ ìyá ìmọ̀ pàápọ̀ ọmọ ìyá ni wá ìnáma àwọn náà bẹ lábẹ́ ìnáma al-mu'minuna ikhwa àwọn Tìjàníyà àti Kàdìríyà so ní òmùmí àwọn Súfì ánìkẹ́ ni wọ́n mùsùlùmí làwọn táàbí wa mọ ìkọ̀kan nu wọn kílẹ̀ yín gbé lọ́wọ́ èdè ọkùnrin lọ́wọ́ yìí òtítọ́ di kẹfẹ́ rí o èdè ọkùnrin lọ́wọ́ yìí òtítọ́ di kẹfẹ́ rí o ó ti bá ní ọlọ́wọ́ sàmánà wa radiyallahu ta'ala anhu an ashabi nabi sallallahu alaihi wa sallam ọlọ́mọ sábà ayọ́lẹ́sàn àwọn sábà ó ẹ kó da kí ẹ darúpọ̀ mọ́ àwọn alùsùn náà ń tàn sọnù ó da ẹ wọ àwọn alùsùn náà ti fẹ́ràn àwọn sàábì àlẹ́ Muhammad bí gbogbo fẹ́ràn wọn a gbọ́dọ̀ kórìíra wọn bí ẹ bá kórìíra àwọn sàábì ànábi ọlọ́run bínú sí ọlọ́run bínú sí ẹ wo wàhálà táwọn eléyìí ti fẹ́ sìn kí ní gbogbo àwọn pátá kí ní gètè ni wọn wá bẹ́ẹ̀ bá dán wò wà lẹ́wọ̀n lọ́wọ́ sí yẹn ẹ gbọ́dọ̀ náà àrùkọ náà hadith kò sí ni wọ́n ni mọ̀ni kan inú wòlíì mi ọlọ́run àwọn onípẹ̀ ní wòlíì alẹ́dínà àmàlù wà kánú yàtẹ̀kùn fẹ́rí wòlíì lọ́dọ̀ mùsùlùmí yàtọ̀ sí wòlíì lọ́dọ̀ àwọn yóò àmàlù àwọn tí wà kánú tó bẹ̀rù ẹ̀dá kòtò náà ta ní tó táwọn nǹkan tó sọ̀rọ̀ di wòlíì ọlọ́run ni ìmánì àti kíni àti tẹ́kùwà àti bẹ̀rẹ̀ ọlọ́run ló fi jẹ́ pé gbogbo àwọn sàábì ànábì wòlíì ni wọ́n àmọ́ ìjẹ́ wòlíì wọn wọ́n jura wọn lọ ẹni tó jẹ́ wòlíì àgbà nu wọn tání abakiri nítorí pé ìta fi máa ń wọn wòlíì pé wòlíì eléyìí ju wòlíì yìí lọ wòlíì yìí ju wòlíì yìí lọ bí máa ń ní bá ti kéde yìí báyìí tóbi tó ni o ọlọ́run ló wí bẹ́ẹ̀ alladhina amanu wa kanu yattaqu bẹ́ẹ̀ náà níbi ìbẹ̀rù ọlọ́run àbẹ̀rù ọlọ́run tá a bá kiri kò sẹ́ni tó tọ̀hún lẹ́yìn alẹ́ Muhammad àwọn abákì bẹ̀rù ọlọ́run wọn lọ bákì Siddiq wọn lé ó lẹ́nìkan nínú níbọ̀ rẹ̀ máa wá ti pa ẹran máa fún wọn wọn sì jẹ́ àmọ́ kan tó jẹ́ àwọn máa ń béèrè pé mo lè ti rẹ́ràn yìí tó wáyé ètò ti jẹ ni wọ́n jẹ́ látàgbọ́n abáko wa gbàgbé àti déèrè pé ẹran tí ẹ mú wá lónìí mo lẹ ti rí mọ tó wá jẹ tẹmí ẹ jẹ abẹ ìbúra ti rà yín lónìí àti mo lẹ ti rí omi náà ọkùnrin kan tó mo ti jálábi fún tó jálábi náà lápè <laughs> pé tó bá ṣe iṣẹ́ bá yẹsẹ́ wo bó bá rí bẹ́bọ̀ ti sọ yìí ti fún ọ lẹ́ran kan ní fún ní akẹ́ ẹran ẹran akẹ́ ó wá rí bó ti rí lóòótọ́ bá fún lẹ́ran ẹran làwọn wá jẹ ó sì ti rí àdìmọ̀sùn

anabi ní sọjọ́ kan o anabi sallallahu alaihi wasallam wọ́n ní gbogbo ẹ̀yin sàábé gbèsè àwọn mùsùlùmí gbogbo ẹ̀yin sàábé wọ̀nyí tó ń bójú káwọn sàábé lọ́wọ́ jù wá lọ o tí mọ́rù náà ń bẹ́ nù wọn ẹgbẹ́ mọ́rù làgbẹ́ nàbà tú àti nàbà tú mọ́rù sí àbákiri àti bí ìgbà fún ẹnìkan ti kòkè ní ó gba gbogbo tótà rẹ̀ ninety nine percent ni ẹnìkan á ti kòkè jì fúgbà yẹn wọn gbọ́ bíi fifty percent ẹ pé kò ní kòkè jì náà lẹ́pẹ̀ àti ìkòkè jì sábàkiri tí mọ́rù wà sí àbákiri àti kèrèmí kọ́ ànábì wa ní gbogbo yín káwá kó ìmọ̀ nìyí ànábì ká kó ìmọ̀ nìyí ká kó sẹ́rí skéèlì kan yà yín gbogbo yín pápátá táwọn ọmọ ọmọ mẹ́nu wọn o káwá kó tàbákì nìkan ìmọ̀ ní tàbákì nìkan ṣoṣo ká gbé sẹ́rí skéèlì kejì ànábì ní eré kó àwàdà kọ́ tàbákì ó tẹ̀sí gbogbo yín rí nọmba one nọmba two bẹ́ẹ̀ o ti ṣe nọmba three bẹ́ẹ̀ o Usman la ilaha illallah so abákì ju alọ́ mi ìjẹ́wẹ̀lẹ́ ọlọ́run ọlọ́wà ní gbogbo ẹni tó bá gbógun ti ọ̀tá èmi ọ̀rẹ́ èmi ọlọ́run tó gbógun ti tí fúnlẹ̀ mọ́ tí ń bu ọlọ́run ní máa dìde kù sí tàn. àti ìta ń sọ yìí ó ti sẹ́fẹ̀mí àjẹ náà ẹ kọ́ ẹ̀kọ́ àwọn wòlíì nípa bẹ́ẹ̀ bá ti jẹ́ mùsùlùmí wòlíì ọlọ́run bẹ́ẹ̀ bá ti jẹ́ mùsùlùmí àmọ́ ìjẹ́ wòlíì wá sí kéde ojú àwọn ọlọ́run yóò sì máa dínkù ẹ̀sẹ̀ náà lè mú dínkù tó gbé ní tó yọ ọjọ́ mùsùlùmí ọdí ní mọ́ọ̀nì ni àbí wọ́n sì ń kírun ọ̀n gbáwẹ̀ ọ̀n jọ́sà ká àà èèyàn lè máa kírun àbí ìbẹ̀rù ọlọ́run náà ní máa jẹ́ kí yẹn kírun ajẹ́pẹ́ àwa náà ní mọ́ ní ajẹ́kẹ́ nìyí bẹ́ẹ̀ bá irú wa yìí náà bẹ́ẹ̀ bá bínú wa náà ọlọ́run ti bá bínú kátó wa láwọn abúlé kìrìsì dé ẹ dákun bí wọ́n ti ń pèsè fáwọn pé kí wọ́n bú sábì ànábì ìfẹ́jọ́ káwọn kú mẹ́ torí pé ọlọ́run ọba tó bá tẹ́kọ́ bá jọ ẹgbẹ́ bá ti bọ́ǹbù sí yàn ẹgbẹ́ bá ti bọ́ǹbù sí yàn pé ó lè tábà yàn ẹ jẹ́ ká jìnà tó bá sọ kò bínú síbẹ̀ ó lè tábà wọn náà o kọ́lọ̀ ọlọ́run ní gbogbo tó bá ti ń sọ léde léde sáńfẹ́ sì ṣe yẹ ọlọ́run ní kú láàrin wọn. bọ́ bá wá kọ́ ọ̀tọ́ ọlọ́run ní kú ò pé bákan lẹ́nìkan jẹ́ fún ọ ọlọ́run ní kò sì tó bá wọn yìí ń ṣe ọmọ wọn ni. gbogbo ibi tó bá ti ń sin tí ò dá bí ẹ̀sìn ọlọ́run ní ẹ jáde kúrò ya wọn títí jáde ó ní àtà yahuda fi hàdí ẹ̀sìn bọ̀ èyí tẹ́wájú kó ti á bọ́ wọ́n ti ń sọ̀rọ̀ mí ìhín ẹ wá padà síbi ìjòkó yín padà à ń gbà tó ń sọ lọ́wọ́ ẹ kó bẹ́ẹ̀ èyí bú àwọn ẹni ọlọ́run jòkó bẹ́ẹ̀ dájúwájú èmi ọlọ́run bá jami'u lil-munafiqin wal-kafirin fi jahannama jami'a ọlọ́run ní ọkàn péré mùsùlùmí ni èsì mùsùlùmí mùnáfìkì ni ọ. ọlọ́run mùnáfìkì ni ọ wọ́n ń bú sábíà nẹ́bí ọ̀sìn jòkó wọ́n ń bú àwọn ẹni ọlọ́run jòkó bẹ́ẹ̀ ìjòkó rẹ̀ kìí ṣe pé ọbẹ̀ dìde ń bi ètò pé ó bá sọ tán èlò ẹ̀sọ́ lè kálẹ̀ bó bá tọ̀ dìde mùnáfìkì ni ọ èmi ọlọ́run ọba ìwà kó mùnáfìkì àti káfìrí jẹ́ ànámọ́ ọjọ́ ń lọ ẹ̀wá ní mùnáfìkì mùnáfìkì yóò mọ kílèmù mùsùlùmí ni o ṣẹwárí àti ó jẹ mùnáfìkì lálẹ́ kìámà yóò ju dìgèdè rí mi lọ olúwa ní iná lè mùnàfíkì ní dákìl asfal nínàná sẹ́rí ibi tí iná ibi tí iná ti ti máa ń sẹ̀ gangan tíná ti ń gbéra ṣọ́ọ̀ṣì yẹn gángan ọlọ́run ọlọ́run ibẹ̀ ńlọ ti mùnáfíkì sí ibẹ̀ ní kí mùnáfíkì sí lọ́fà tó kí mùnáfíkì ewu tí ẹlẹ́ni mùnáfíkì ju ti gèsè rí lọ bá a ṣe wáyà yẹn sí káfẹ́ sọ̀rọ̀ tó ní kanṣu pẹ̀lú Islam káwọ̀ pé sí òsì nígbà Sunday yà ní àkòsí yà ní jọ́sìn kọ́ wọn lọ sí yà ní. sọ bá mi sọ àmọ́ mùnáfíkì yusọ́lì màánà àjọmọ́ kí òun náà ni ó kọ̀ ló fẹ́ da yìí láàrin wa èsì ń bẹ láàrin wa àwọn sábà lè sọ wọ́n mú wa lè mú wa ètè wọn fi burú nìyẹn nítorí gbogbo bí wọ́n bá ti ń sọ̀rọ̀ táwọn sábì ànábà Muhammad sọ̀tọ̀ ẹ̀dá kan máa rẹ̀ rìn kódà bẹ́ẹ̀ bá ń plé kílípù àwọn tí wọ́n ń sọ pé wọ́n fẹ́ bọ̀ jíkára ta ọ́ gan ìmájì pé ní ìwà lẹ́ẹ̀kì ọ̀rọ̀ gbọ̀ngàn lọ́láró ẹwà wo bùdíbù sínú bàbá rẹ ọwọ dákùtọ̀ lọ ń bọ́ bàbá rẹ̀ dàndáwìn ní dákùtọ̀ lọ láì gbàtọ̀ gbọ́rọ̀ yẹn sọ́ọ̀rẹ́ rìn wà ní kátó aláwọn sàábì Muhammad àwọn sọ wa yìí tí ì bá sọ láti ọlọ́ọ̀lọ́ lẹ́yìn àwọn sàábì yìí ẹ bá ó wà oúnjẹ wà ẹyọ ẹyọ fúlàmù kónú àlámàrí ẹ wúlò mọ́ ẹ gbogbo àwọn àfáwọn tó ń bú àwọn tàbí ànábì ẹni ká yọ ìsìláàmù kú o ìsìláàmù ló kó ìgbà yìí ẹ yọ kéwù kó mẹ kí wọn ní kéwù tó ju ẹsìn tó ju àwọn tàbí ànábì lọlẹ báwọn tàbí ànábì àwọn oko táwọn sàn lẹ́yìn gbé nǹkan sílẹ̀ ń jẹ yìí ẹ dáhùn sọ̀rọ̀ lọlẹ kan sí gbogbo yìí káyà á ẹni kó lọ bá ẹnìkan jà o àmọ́ jẹ́ ká mà pé ah! wọ́n ti kàn wọ́n yín lówó wọn ò lé gbà bẹ́ẹ̀ nìkan wá àwọn arìnrìn kọ́dà kó sábà bíbẹ̀ ní ìdá pòfẹ́sọ̀ wa sọ pé ẹ̀dáwùtọ̀ lọ bọ́n bá ń gbọ́ bàbá wa léṣe àágbìjà bàbá wa o tani wa gbìjà sàbíà bẹ́ẹ̀ ìbéèrè ni o tó yẹ kí mi àti ọmọ wẹ́sì fún tani ó gbìgbà wọn sàbíà Ànábì sallallahu alaihi wasallam wọn à kí wọn jẹ́ mùsùlùmí alùsùn náà sí tí ilé dìpẹ́ǹdì sallallahu alaihi wasallam technically tó máa bú ànábì wọn ajú mi náà bí sọ wọn náà nù abẹ́lẹ́ ọba àlejò ọlá gbogbo àtọ́nṣe báyìí mọ́tàbà fọ̀nùmọ́ wọn ọlọ́run wọ́n sábà pọ̀dùmọ́ ọlọ́run alàlá ìlàhìlọ́lọ́ wasallallahu ala nabiyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallam subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh